mo kì í káàbọ̀ sí ajá àbàlẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹ̀ nìkejì àbíọ́nà lórúkọ tèmi. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n tún yáyá bọ́ síta láti wáyé ìdúmọ̀ọ́ká òṣèré Fathia Balogun sí fún ti ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ eléyìí tí ó ṣe lẹ́kọ̀ọ́ àkàkàtàn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdúmọ̀ọ́ká olórin òṣèré adẹ́rìnpòṣónú agbóhùnsáfẹ́fẹ́ àti fara hàn Àyìnkẹ́ Dayọ̀ Kújọ́rẹ̀ ń bẹ níbi bí K1 The Ultimate ti ń dàlúbọlẹ̀ tí Tọ́pẹ́ Àlàbí pẹ̀lú sì forin yin Olúwa lógo ẹ jẹ́ kí a wo díẹ̀ nínú ẹ̀. mẹ́sàn-án. ìlú Abẹ́òkúta gba òbítíbitì àwọn ènìyàn lálejò nílọ́lọ́ yìí níbi ayẹyẹ ọjọ́ ìbí ọ̀jìnmí olóṣèlú ni honourable dr ọ̀làdẹ́púpọ̀ adébútú nínú èyí tí igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí nígbà kan rí àtíkù abubakar wà níbi ọjọ́ ìbí náà ọlọ́jọ́ ìbí tó ń ti aya rẹ̀ kó lè pa ayọ̀ wọn mọ́ra bí àgbà akọrin ni dr ebenezer obe ti ń dàlúbọlẹ̀ àti ìlúmọ̀ọ́ká lápàlá ni haruna ìṣọ̀lá ti bàbá náà sì ń fi ẹsẹ̀ rajó ẹ jẹ́ kí a wo bí ó ti ṣẹlẹ̀. kẹjọ ní òpin ọ̀sẹ̀ tó kọjá ní àwọn àgbààgbà nínú ẹ̀sìn ìsìláàmù tó ń ti àwọn ènìyàn gbogbo péjúpésẹ̀ sí ìlú ìbàdàn láti wé láwàní fún ìlú mọ̀ọ́ká sheikh sirajudeen àkànní asukuna gẹ́gẹ́ bí amir zakirin ti ìpínlẹ̀ ọ̀yọ́ bọ́lá kàlẹ́ akínbọ́lá pẹ̀lú wà níbẹ̀ ó sì fi ọ̀rọ̀ wá àwọn ènìyàn lẹ́nu wò ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje lúmọ̀ọ́ká adẹ́rìnpòṣónú lórí ayélujára kẹ́sìnrò pẹ̀lúmi tí gbogbo ènìyàn mọ̀ sí àyàmpíkò òun ló ti ń dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn pàápàá pa àwọn alátẹ̀lé rẹ̀ bí nọ́mbà àwọn ènìyàn tó ń tẹ̀lé lórí ìtàkùn ayélujára ti pé ẹgbẹ̀rún lọ́nà ìgbà ìyẹn two hundred thousand tí àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní kíkú oríire eléyìí bákan náà kò lè fi ayọ̀ rẹ̀ hàn àti bí ó ti máa ń ṣe iṣẹ́ rẹ̀ ní déédéé bí ó ti pe ọ̀kan nínú àwọn ẹbí rẹ̀ pàápàá ìyá ọkọ rẹ̀ láti fi ẹjọ́ ọkọ rẹ̀ sùn bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ni a ṣe àfihàn bí ó ti pe màmá rẹ̀ tí ó sì fi ẹjọ́ ọkọ rẹ̀ sùn ṣùgbọ́n ní báyìí tábìlì ọ̀hún ti yí kan ìyá ọkọ rẹ̀ ẹ gbọ́ bí ó ti béèrè nǹkan lọ́wọ́ wọn. ṣé ẹ fẹjọ́ láǹgà èsùn yín òun fẹ́ fẹjọ́ ọmọ yín sùn yìí. kí ló ṣẹlẹ̀. ṣé ni ọlámi ẹ mọ́ mi ṣe ń gbọ́. mi tó bá ti wá da ilé tó bá ti wá da ilé ọmọ wa ní pé kí n má wọ ṣòkòtò ọmọ wa ní pé kí daniel sùn sí ẹgbẹ́ ògiri. ìwọ náà ṣe yẹ kó wọn wọ ṣòkòtò. wọn ni wọn ní pé pé ẹ̀yin náà kí n wọ ṣòkòtò sùn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà adẹ́rìn-pọ̀ṣọ́nù lórí ayélujára small mummy eléyìí tí orúkọ rẹ̀ sàlámọ́tò ẹ̀ṣàfà tí gbogbo ènìyàn mọ̀ sí small mummy òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé òun ti gba ìwé ọkọ̀ àti nọ́mbà ìdánimọ̀ eléyìí tó jẹ́ ti orúkọ òun small mummy ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi fọ́nrán fídíò ṣàlàyé eléyìí tó sì ń pe àwọn ènìyàn wípé ní ìsìn ìwé ọkọ̀ ti wà ńlẹ̀ gbogbo rẹ̀ sì ti zẹ̀ kí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní pé òun fúnṣẹ́ òun lè wá sí ìlúkìlú lásìkò yìí àti àkókò kí àkókò ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká lórí ayélujára ni wọ́n ti ń ṣe ìdárò gbajúgbajà Dami Richie eléyìí tí ó jẹ́ ọlọ́run nípè ọ̀pọ̀ wọn ló lo insta story wọn Instagram handle wọn pẹ̀lú láti sọ wípé ó digbére fún Dami Richie ẹni tí wọ́n kéde ikú rẹ̀ nílọ́lọ́ yìí bí ó tilẹ̀ jẹ́ wípé oríṣiríṣi ìròyìn ológbò orí ayélujára kan àwọn kan sọ wípé ó ṣàìs àìsàn àwọn kan sọ wípé ó ṣubú ṣùgbọ́n di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ kò tí ì sí ìròyìn kan pàtó tó fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún èyí tó fa ikú Damirijì múlẹ̀ lórí ìtàkùn ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin Bímbọ́ Adémọ́yè làwọn olólùfẹ́ rẹ̀ ti ń kíkú iṣẹ́ bí ó ti ń ya ẹran jẹ tó sì ń jó nínú fọ́nrán fídíò eléyìí tí gbajúgbajà olóòtú sinimá olùdarí eré àti òṣèré nìkúnlẹ̀ Afọláyan fi sórí ìtàkùn ayélujára rẹ̀ bí wọ́n ti parí apá kan nínú sinimá Níkúlápó eléyìí tí wọ́n yà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tó ń ti àwọn òṣìṣẹ́ níbẹ̀ ni wọ́n rọra ń ṣe fàájì tí wọ́n sì ń jó lónímùkúlùmùkẹ́ ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúmọ̀ tànàtànà Wàrísì ó ló ti ń sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé gbà fún múrí ni gbà fún gbàdà wípé àwọn ènìyàn sọ fún òun wípé kí òun ṣe ohun ìwúrí àti ọ̀rọ̀ móríyá eléyìí tí a mọ̀ sí kírẹ́dìtì fún DJ YK wípé òun ló gbé òun sáyé òun pẹ̀lú wá sọ fún àwọn ènìyàn náà wípé ẹ sọ fún DJ YK wípé kí òun pẹ̀lú kó fún mi ní ìwúrí àti àwọn ọ̀rọ̀ tó tọ́ sí mi láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé lóòótọ́ àti lódodo òun gangan ni Wàrísì tí wọ́n ń s sọ nípa rẹ̀ tànà tànà waris ó ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ eléyìí fún àwọn ènìyàn kí wọ́n lè mọ ohun tó ń ṣẹlẹ̀ gan-an. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà adẹ́rìn-pọ̀ṣónú ni ayọ̀ ajẹ́wọlé tí gbogbo ènìyàn mọ̀ sí wòlíì àgbà ó ló ti wẹ̀ tó sì yan kànkàn fún àwọn olólùfẹ́ rẹ̀ lórí ayélujára pàápàá àwọn tí ọ̀rọ̀ òun ṣojú wọn wípé kẹ́ má máa wo òun pé òun wọ ilé epo ó sì ra epo jáde wípé kó tó di àsìkò tí epo wọn àdúgbò tí òun ti ń repo nìyí tí àwọn sì ń ṣe dá dáadáa sí àwọn ènìyàn tó ń bẹ níbẹ̀ nítorí náà àsìkò àǹfààní ìṣe dáadáa àti ìṣe déédé àwọn làwọn wà kí oníkúlùkù lè padà sí ilé rẹ̀ kó náà lọ ṣe dáadáa síbẹ̀ wòlíì àgbà ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi eléyìí sóde kí àwọn ènìyàn lè mọ̀ àti pé kí òun lè wẹ̀ kó yán kànkàn látàrí bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ nígbà tí àwọn kan tò tóun sì wọ ilé epo repo ní gala ẹ ká wo díẹ̀ nínú ẹ̀ ń repo ládùúgbò tí yín ibi táwa ti ń repo nìyẹn ajẹ́ máa ń ṣe dáadáa sí wọn and one good turn deserves another tó ti yẹ ẹ báyìí so ìgbà ló nígbà ńlọ ẹja máa ṣe rere ó jẹ́ wàá gbẹ́kẹ̀ fún mi rà á mi ò lè rẹ́ èmi kọ́ ni mo lè bò ó tó ti yẹ èmi náà kàn rà lo káàdì mi lọ́dọ̀ wọn ni. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní lẹ́kan àgbànàkí tí ó jẹ́ onímọ̀ràn gbogbo ọjọ́ ajé lórí ajá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá tó ti gba àwọn olólùfẹ́ rẹ̀ ní ìmọ̀ràn lórí ìtàkùn ayélujára rẹ̀ ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. má fi gbàgbọ́ rẹ sínú ẹnì kankan ẹni yòówù tí ò bá jẹ́ n ò jẹ́ ọ́ ní nǹkan kan àti wípé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìwọ wo bóyá bániláwo epo lásán ṣe jẹ́ àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dénú rẹ̀ ó mọ ohun tí ó ṣe àgbànà kì í tún sọ tiẹ̀ ó dáàbò. kò ní fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ à ń kí arábìnrin Folúkẹ́mi Maria Abiona aya Ṣògorẹ̀ní kejì wípé ó kú ayẹyẹ ọjọ́ ìbí àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí nínú owó ọlá àti ìgbéga ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá lórí Orísun kí ọ wípé àṣeyí ṣẹ̀mí